نستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مذل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له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 ìkẹ́ ọlọ́run orí ajẹ́jẹ́ tán ọlọ́run ọba kó máa bá òjíṣẹ́ ńlá muhammad sallallahu alayhi wa sallam. oní yomi jùmọ̀ tí a máa ń ka àwọn ọ̀rọ̀ tí ó bá ní kan sí pẹ̀lú al tí a máa ń ka fúnra wa. wa. àwọn ọ̀rọ̀ tí ó ní kan ṣe pẹ̀lú ìgbàgbọ́ àti ọkàn wa. síra tí a ń kà lọ́wọ́ òun náà tí lọ́wọ́ fún wa àgbà Sheikhul Islam Ibn Taymiyyah rahimahullahu ta'ala. ومن العقيدة الوسطية إلى ابن تيمية تام المشرف وافا وافدا الشيخ الفوزان حفظه الله تعالى نبي تي عدي قلنا ان اثبات لكلام الله في أرسيس إثنين لفلون لا لا أنت مسلم بلو لا ديو كان رمي agbọ́dọ̀ ládìí ọkàn pé ọlọ́run bá ń sọ̀rọ̀ bílà kéèd bílà kéèd ẹnu máa ní pé èyí ò kà wá pé bóun ní ti ń sọ̀rọ̀ àgbọ̀dọ̀ wọn di rẹ̀ kì àgbọ̀dọ̀ wọn di bóun ní ọlọ́run bá ń sọ̀rọ̀ àmọ́ wá kì àmọ́ ń sọ̀rọ̀ nínú àkéde àwọn ló nínú tábọ̀ ní àdìọ́kàn rẹ̀ ni àti ka mátínú àfáwà Ibn Taymiyyah ṣẹ́rìhẹ́ wà fáwà là ń kà lọ́wọ́ ibi tí a ti dún ní ìjẹ́ ẹjọ́ òun náà ni minihom man kallama Allah ṣáàrẹ̀ fún ìlàsíwálẹ̀. náà èyí tó kù tí a kà ní pé wàkọ́ lówó tààlà wàlámà já àmúṣá lèmìkọ̀tìnà. wọ́n nígbà tí Musa tó dé mìkọ́tù wa mìkọ́tù ní ibi tí ọlọ́run ọba tó fi pàdé sí pẹ̀lú Musa. حي حصل مجيئه في الوقت الذي وعده الله فيه يعني في موسى ibi tọ́lọ́wọ́n bá ti ládéhùn pẹ̀lú ẹ̀ àtàsìkò tọ́lọ́wọ́n bá ládéhùn pẹ̀lú ẹ̀ nígbà tí musa dé bẹ́ẹ̀. wakallamahu rabbuhu wakallamahu rabbuhu ọlọ́run rẹ̀ wá bá sọ̀rọ̀ kì tá a fẹ́ lò náà. فكلمه وبصره أي أسمعه كلامه من غير واسطة ọlọ́run ọba fún musa lọ́rọ̀ rẹ̀ ó fún gbọ́ títí ńgbà tó ń bá sọ̀rọ̀ lọ́wọ́ tí ń bá musa sọ̀rọ̀ lọ́wọ́ òun nígbà tí ń bá sọ̀rọ̀ lọ́wọ́ òun ọlọ́run fẹ́ kí musa máa gbọ́ ni bí ẹ̀ bá ń gbẹlẹ́gbẹ̀ẹ́ musa kò ní gbọ́ tó bá jókòó lẹ́gbẹ̀ẹ́ Musa nígbà tó ń bá sọ̀rọ̀ kò ní gbọ́ torí pé náà bá asinahu ìṣèkìrì òun ní fún Musa gbọ́ ní àsìkò ní ìwé rí wọ́n àsìkò afáwọn afọwọ́sá ni wọ́n kò yé wa pé ntọ́nà bá sọ ń bẹ̀ yìí tí wọ́n lè máa báyàn sọ̀rọ̀ ń gbà míì bí wá sítọ̀ tó yẹ pé alàgàtà wà láàrin àwọn méjèèjì ẹnì kan bẹ̀ láàrin àwọn méjèèjì tí ó máa ṣàlàyé pé ìdánwò wíìrì ní tí wọ́n wéré ẹ pé máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ èèyàn lè dé ìlú kan lápòjú ẹni sí mo sì lọ sí ilẹ̀ bàrùbá kódà mo bá ọba wọn sọ̀rọ̀ ẹ wà pé ní àbá ṣé ọba wọn gbọ́ yorùbá ni gbọ́ yorùbá sẹ́yìn gbọ́ bàrùbá ni sẹ́yìn gbọ́ bàrùbá bó lọ sí abá sọ̀rọ̀ ẹ pé ìdí yóò sọ ni pé mo bá a sọ̀rọ̀ èyàn ní sọ lédè pé mo wá ní kẹ́nìkan mo wá ní kẹ́nìkan ó gbà tó máa bí ọ pé bó lọ sí bá a sọ̀rọ̀ àbá wọn sọ̀rọ̀ bá mi pé ó súnmọ́ pé pé wá sítọ̀ ń bẹ láàrin àwọn méjì náà sèyàn lè sí gbọ́ yé lọ́wọ́ àwọn tó fẹ́ lò nílò pé kò túmọ̀ kó bá a sọ dàrẹ́ẹ̀tì kò túmọ̀ rẹ̀ afáwọn fọ̀ọ́sán wọ́n ti wá pé ìwọ́ irí wà sítọ̀ láì sí alàgàtà ẹgbẹ́ nìkan láàrin àwọn méjì tí wọ́n ń ṣe òbúrọ̀ fún un. فالآيات إيه رأوا آيات تاكا بتاعت الكابود بتاكا دي فيها إن بين آيات إثبات الكلام لله الكافر يقولون يقولون صورة ونبه وأنه يتكلم متى شاء سبحانه الله ما صلى الله عليه وأنه كلم موسى عليه السلام بلا واسطة أصيب موسى صلى wa qawluhu ta'ala nínú àwọn àyà tí àfáwà Ibn Taymiyyah àtúmọ̀ wa tí wọ́n fi sẹ̀rí wànàdẹ́yìnà àpè núùnù tó bẹ̀rẹ̀ ọ̀rọ̀ nà nàdáyìnà nà tó parí ọ̀hún àwa àpè kò tí mo kọ́ ọlọ́run bá pọ̀ ọlọ́run náà ní ń sọ̀rọ̀ lè tààrin kí wọ́n fi gbé rẹ̀ tóbi àwọn làwọn sọ wá ń gbà mí àwọn làwọn ń bọ́ sọ̀rọ̀ tó ń ti báyìí sáwà sòkòtò náà fọlọ́n bá pọ̀ síbà ní ìsìn nítorí pé gbogbo àwọn ète kéte báyìí àwọn ọ̀tá Islam wọn a máa lò ó láti lè fi dọ̀ọ̀kà mùsùlùmí pọ̀ pé ẹ sì ní ọlọ́run kan náà ìgbà míì a ní òǹgùn mọ́rẹ̀ wọ́n ní wà nàdé ìtù lẹ́ẹ̀kọ́ wí wọ́n nàdé ìtù hù lẹ́ẹ̀kọ́ wí àpò òní wa sọ̀rọ̀ ó lè lo náà ó máa pọ̀ nù ọlọ́run ọ̀pọ̀ ẹyọ kan náà lọ́lọ́run ìyẹn máa ń lo gbólóhùn ẹnìkan lè lò ó fúnra rẹ̀ ìtààzí kódà kìí ṣe wọ̀ lọ́dọ̀ àwọn elédè ìtààzí kéèyàn nìkan yìí kéèyàn fi gbé ẹ̀ tó bí ni pé àwa làwa ń bọ́ sọ̀rọ̀ làwa ń sọ́jì ká àwa wọ́n á wò ẹ̀yin mélòó ẹ kò ní bẹ̀ pé mélòó ó bá bẹ̀ pé mélòó òun náà tún ó tún downgrade yẹn ni pé ẹ̀yin òun dá òun náà tún ní ẹ̀yin òun dá so kò tún ọ̀pọ̀lọpọ̀ bá pọ̀. ayé nádọ̀ Allahu ta'ala Musa aleyhi salam ìyẹn ni pé ọlọ́run bá pe anábìwá Musa kí ọlọ́run kò máa bá a. wà nìdá pípé tá a sọ yìí sábà ní nìdá kí n ò pè yàn ó wà sawtun ni wọ́n bá lè yàn pé yàn tó bá fi lè lò nàdá fún yàn ní dáwù sókè náà ní pé yàn wọn nà dá òrọ bùhù ọlọ́run bá pè é yá lágbájá ẹ bẹ́ẹ̀ bá pẹ máa ní wàásù lónìí dá òfun yàn hàn pé wọn pè é nìyẹn tó gbọ́ ni Abdullah wọn pè é nù ẹ máa ní ànídáù nídáù yìí ó wà sọ́ọ́tún mọ̀tẹ́fẹ̀ọ́ òhun ni ajẹ́pẹ́ ọlọ́run ọba ọ̀rọ̀ rẹ̀ sísọ ó ní sọ́ọ́tún nù kó máa mú sáàndì jáde tí ẹni tí wọ́n bá sọ̀rọ̀ ó ti máa gbọ́ sáàndì òní ẹni tí máa ń bẹ lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ tá a bá fẹ́ kó gbọ́ kò ní gbọ́ bó ti jẹ́ pé gbogbo èdè kọ̀ọ̀kan òun náà ló ní sáàndì tiẹ̀ kọ́lọ́ mi máa ń bẹ lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ kò ní gbọ́ bíbí rẹ̀ bá ń bá bíbí rẹ̀ ẹgbẹ́ sọ̀rọ̀ tí wọ́n bẹ láàrin wọn wọ́n kàn máa gbọ́ kakaka lásán ní akarakaka lọ́kàn máa gbọ́n tiẹ̀ àwọn kí min janibi at-tur lẹ́gbẹ̀ẹ́ òkè at-tur wọ́n ní at-tur túrú tọ́lọ́ bá dákọ̀ yìí jabalun àpáta kan ní bayna Misra wa Madiyan àpáta tí ń bẹ láàrin ìlú Misra àti Madiyan Madiyan ni anabi Musa ti ń bọ̀ wá ẹ̀ ń padà nítorí ti fẹ́yàwó ẹ̀ ń lọ sí ní sọ̀rọ̀ padà láàrin láàrin ìlú méjèèjì yìí òun náà làpáta yẹn wà ṣùgbọ́n àpáta yẹn ni ọlọ́run bá ti pè Musa alẹ́ ayémẹ́n ayé lè jẹ́ níbi tóórì ayémẹ́n ọlọ́run bá pè láti ẹ̀gbẹ́ ọ̀tún kèé ṣe ẹgbẹ́ ọ̀tún àpáta ẹgbẹ́ ọ̀tún rẹ̀ ni ẹgbẹ́ ọ̀tún Musa onímọ̀túnmọ̀ torí pé àpáta ò lè ní ọ̀tún òsì àbí ewé lẹ́pẹ̀lẹ́ ó sí rẹ̀ ẹgbẹ́ nísìnyí bá a bá kọjú sí yàn nísìnyí ìtàn bá pè ní ọ̀tún wa náà lẹ́ni tó kọjú sí wa ni ó pè ní ọ̀tún wa ẹ̀tọ́ àlẹ́yìn wa ń kọ́ ọ̀tún wa náà ni ó pè àyẹ̀bá ti yí kò ní òkè báyìí kò ní bíbẹ̀ máa bí. so al-aymanu tó kéèyàn ni ayé al-janib al-ayman li Musa náà ilégbè Musa ni wọ́n ń sọ hina dahaba yabtaghi min nar allati ra'aha jaswatan nígbà tí Musa tóun àti àwọn ìyàwó rẹ̀ ń lọ láti Mẹ́díà ń lọ sí Mísírọ̀ ni wọ́n ti wà ń lókùnkùn wọ́n wá nídìí náà. iná yìí lọ́lọ́run fi pè é ó fi pè é kó lọ́dọ̀ àwọn yòókù rẹ̀ ẹ̀yẹ dúró yà ma gẹ́ bí ọkùnrin ọkùnrin máa ń sáré máa gbó lọ ni bí ọkùnrin máa ń láyà wọ́n máa ń gbálẹ̀kùn lẹ́yìn ọwọ́ ní káwọn ìyàwó yẹn lọ sílẹ̀kùn <laughs> ee eh? wọ́n lọ kọ nu àbí kọ́ láwọn ọmọbìnrin lọ sílẹ̀kùn tí wọ́n ti fi lọ ìwọ síbáà nísìnyí òun ló fi jẹ́ pé ìsìláàmù aláwò lára kóbìnrin dá travel obìnrin ò lẹ́mìí àyà akójẹjẹ káwọn pè lẹ́bọ obìnrin ò láyà rẹ̀ àmọ́ tọkùnrin kọ́ àkọ́kùnrin ọkùnrin lọkùnrin ó sì máa jẹ́ papuru náà kọkùnrin bẹ́ẹ̀ ìpapuru kọkùnrin bẹ́ẹ̀ ó sì wà bí ọkùnrin kọ́lá bọ́ ọmọ rẹ̀ náà ti ń bá tó ti bàlágà tí èkú ju ọmọ ọdún mẹ́rìnlá lọ nígbà tó máa ń lọ kẹ́nìkan wá fẹ́ halẹ̀ nǹkan ṣe yín ni òun ò fẹ́ sekú fẹ́ dábòbò yá wọn àwọn ọmọ obìnrin òun ò kẹ́kún ni yóò kẹ́kún ni ẹ̀rọ àgùntàn ọlọ́run síbà nísìnyí tó ọkùnrin láyè tiẹ̀ tó ní Musa fi fi àwọn lélẹ̀ tó wà lọ bí iná yẹn ọlọ́run fi pè iná yẹn fi tẹ̀ tẹ̀ mọ́ so gbàtẹ́ ń iná òun ni so láti lọ irú máa mọ̀ lè rí bí ìlà ẹ̀gún náà táwọn náà fi kuná rà. wàlẹ́sà ni mọ̀rọ́d ayman jabal nafsu kìí ṣe ẹgbẹ́ ọ̀tún ayman jabal nafsu yìí kìí ṣe ẹgbẹ́ ọ̀tún jabal ni wọ́n ń sọ ẹgbẹ́ ọ̀tún musa ni wa inna al-jibal la yaminu laha shimal nítorí òkè òní ọ̀tún kò sì ní òsì so musa ni wọ́n rí fáàsì nílẹ̀ yẹn. فقربنا أي أدنى أدنيناه حتى كلمناه يمكن أصوم أصوم أصوم يمكن أصوم موسى مرة يمكن موسى أصوم الله أبا فتوى أصوم الله أبا تان أهين تاسم واتان يبقى أبا صرو نجيا يعني nàjíyà mùnájíyà yẹn pé ń bá musa sọ̀rọ̀ mùnájíyà ní kẹ́lẹ́kẹ́lẹ́ alikalam ọ̀rọ̀ ni àmọ́ tó bá ti di pé tọ́lọ́ ní pé mùnájíyà ń bá sọ̀rọ̀ nígbà tó pé yẹn bá ń sọ̀rọ̀ láàrin yẹn méjì tí èdè pé yẹn ń sọ pariwo báyìí tí yẹn ń sọ pé yẹn méjì yẹn mẹ́ta wọn lára wọn bọ́ sọ̀rọ̀ onámọ́sọ nájúwà fún. wàlmọ́nájàtú dídú lìmọ́náàdà alìmọ́nájàtú opposite mọ́náàdà ni mọ́náàdà àní àsọ́tú mọ̀tẹ́fẹ̀ ohun tó sèké nìyí wọn lápẹ́ ní dáhù ohun tó gòkè àmọ́ alìmọ́nájàtú ohun tó sèké nìyí ohun tó fúyẹ́ ni wẹ́rẹ́wẹ́rẹ́ lòun. وفي الآية وفي الآية الكريمة níbi àyà tá a kà yìí tó jẹ́ alákọ̀ọ́lẹ̀ yìí isbatul kalami lillah ìfinilẹ̀ fọlọ́wọ́n ba ọ̀rọ̀ sísọ wa annahu yunadi wa yunaji yunadi wa yunaji ó pè pẹ̀lú òun lánàá yunaji kọ́dọ̀ tó sọ̀rọ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ wa huma naw'an méjèèjì naw'an minal kalam ìran ọ̀rọ̀ sísọ náà ni èèyàn máa ń sọ̀rọ̀ jẹ́jẹ́ èèyàn máa ń sọ̀rọ̀ tó pariwo síta kìláhùnmá alikalam méjì náà kàlámù lápè falimọ̀nàdà ní sáwùtò mọ̀ tẹ̀fẹ̀rẹ̀ mọ̀nàdà tiẹ̀ pípé tó pé òun ohun tó gbọ́ sókè ni walimọ̀nàdà nàìjíríà ti bá a ṣe ní sáwùtì rẹ́ẹ̀rì mọ̀ tẹ̀fẹ̀rẹ̀ ohun tí ó lòkè ni wàkọ́ọ̀lùhù gbólóhùn ọlọ́run tó ní wàhíd nàdà rọ́bùhù wàyídì nàdà rabbuka Musa nígbà tí ọlọ́run ọba rẹ tó pe Musa wáásìl ayé òtòrò ọlọ́run ọba ń sọ náà lóko tó yìí kó wọn ti gbà tí ọlọ́run ọba ń pè é tó sọ mẹ́wọ̀n ayé òtòrò àwọn tó bá ti tọ́lọ̀ bá sọ máa fa ní sọ̀sọ́ pé wàyíd wàyíd nígbà tí ọ̀ràn ti gbà bí wà kó nà lil malaika ọ̀ràn ti gbà tá à ń sọ fún àwọn màláìka so it àwọn kan ti ń túmọ̀ nìyẹn ọ̀ràn ti gbà tí ọ̀ràn ti gbà tí. wa idh nada rabbuka Musa an-nidahu wa du'a òun náà ní pípé àníhàtì ayé. يجوز أن تكون مفسرة وأن تكون مصدرية أي اذهب إلى من أن أتي طلب صيام وتبقى هو الآن تو بهم يعني تو تواصلوا يعني إلى ما تتم الجمع ازداد أما أن طلب صيام بني كي idhab ila kéèyàn lọ síbi kan ìyẹn pé pàtó ọlọ́wọ́n ọba rẹ̀ ń pe tí tó pe Musa tí wọ́n sọ pé idhab ay alikawuma azọlimi lọ bá àwọn ẹ̀rí lọ bá àwọn ìjọ tí wọ́n jẹ́ ìjọ alábòsí. afáàní wasafahum bizulmi ọlọ́wọ́n bá ròyìn àwọn àjọ ó fàbò sí ròyìn wọn. lè anahum torí pé àwọn àjọ yìí jẹ́mẹ̀rú bẹ́ẹ̀nẹ̀l kófù alẹ́bí zọ́làmù bíhi àǹfọ̀sàhùn. nítorí pé wọ́n pa nǹkan méjì pọ̀ alákọ̀ọ́kọ́ òun ni àbòsí òun ni kófùrù ìyẹn ṣe gbèbí pẹ̀lú ọlọ́run tá a sọ pé wọ́n ṣàbòsí fúnra wọn pẹ̀lú kófù tó ń ṣe. وبين المعاصي al-ma'asi wọ́n tún pa ẹ̀ṣẹ̀ pọ̀ mọ́ alẹ́ ńlọ́dà mo bẹ ha gọ́ọ̀rọ̀ في jẹ́ pé wọ́n fi sàbọ̀tí fún ẹnìkejì wọn ìyẹn pé àwọn ìjọ fẹ̀rẹ̀ àwọn. ẹ̀ṣẹ̀ méjì ni wọ́n ṣẹ̀ aburú méjì ni bẹ lọ́wọ́ wọn tọ́lọ̀ fi pè wọ́n ní ti ọ̀làbòsí alákọ̀ọ́kọ́ wọn ya aláìmọ̀rẹ́ pẹ̀lú ọlọ́run ọba wọn ya gẹ̀tẹ̀rí wọn sin ọlọ́run wọn tapọ̀ ọlọ́run ẹlẹ́ẹ̀kejì wọ́n tún wá ń sàbòsí táwọn ẹ̀dá míì méjèèjì àbòsí tó tóbi ni wọ́n ń sàbòsí fáwọn ọ̀jọ́ Musa àwọn bàánú ìsìnwáhì wọ́n ń sàbòsí fún wọn gan wọn ò fún wọn lẹ́tọ̀ọ́ wọn lẹ́yìn ìgbà yẹn wọ́n fi àjẹ wọn wọ́n ń pa àwọn ọkùnrin wọn wọ́n ń fa àwọn obìnrin lẹ̀ bí wọ́n fẹ́ wọ́n fẹ́ rún wọn nù wọ́n fẹ́ rún wọn wọ́n ń pa ọkùnrin wọ́n ń fa obìnrin lẹ̀ nítorí pé fìlà áwọn náà wọ́n ti fún gbọ́ pé àwọn alábìgbà rẹ̀ wọ́n ti fún gbọ́ pé ọmọ ọkùnrin nù bá nù sọ̀hìn òun ló gbàjọba lọ́wọ́ rẹ̀ ọmọ ọkùnrin nù bá nù òun ló gbà ọ́ láàrẹ̀ o. àwọn ìbéèrè wa lè wá látọ̀rọ̀ pé ṣebí ẹlẹ́nìkan kò sẹ́ni tó máa kọ̀kọ̀ afọ́lọ̀ àwọn ẹnbídìí àlègbà yẹn wọlé fún yàn pé àwọn tó wá fún fìrà ọ̀hún tí wọ́n fún ní làbárì pé ọmọkùnrin ló gba ọ̀la rẹ̀ wọ́n ti á rí anabi sallallahu alayhi wa sallam ti yanjú eléyìí náà fún wa pẹ̀lú kó dààmú wa ṣubuha lélẹ́yìí ṣubuha ìrújú ni irú àwọn báyìí àwọn tó bá ti máa mú ṣubuha wa èèyàn máa ń jìnnà sírun wa ni àwọn bí díà àwọn ọmọ mú ṣubuha wa àwọn hayat muhakama àwọn ẹ̀rí ó lè jẹ́ pọ́n ó lè jẹ́ hadith tó wọn ti sọ pọ́n àti láwọn ẹ̀rí tó kíyà pé kò sẹ́ni tó mọ kọ̀ọ̀kan àti láwọn ẹ̀rí tẹ́ pé kò ń wò tiẹ̀ nídìí tàwíìl kò nídìí kẹ́ ẹ̀ ṣe máa ṣàlàyé kan wà ń dẹ̀hu mafatihul ghaib la ya'lamuha illa hu ọ̀dọ̀ ọlọ́lọ́ ni kọ̀kọ́ wà kò sẹ́ni tó mà wa law kuntu a'lamul ghaib tó yẹ pé mi ànábì máa kọ̀kọ́ ni èmi ni bá máa wá oore dùn abúrúkọ ní kàn mí àwọn àyà wa tó ti tó sọ pàm tó wà nínú àwọn kan báyìí ṣùgbọ́n àwọn eléyìí bíi ìrújú ni anabi sallallahu alayhi wa sallam ti yára pé ó ti kọ́ sọ bí hadith kan pé àwọn alábìgbà ẹ̀ gbọ́dọ̀ bá wọn bọ́ anabi ni kọ́ da ẹni tó bá sọ tó bá yẹ kó dodo ní fa láti sọ dínkù tó bá yẹ kó ní kó wíìn náà bẹ́ẹ̀ náà ní sọ ẹ̀ bá lọ́jọ́ kọ́ tó kó nílé àtọ̀bẹ̀ ẹ̀ la eré ẹja gan lọ́jẹ́ eré ẹja gan ọ̀jẹ́ tán bó ti sọ náà sọ kọ́dà nígbà tó fẹ́ mẹ́ja bọ́ lọ́wọ́ rẹ̀ anabi ni fa láti dínkù ṣe pé ẹ̀kọ́ ńlá lánàá ẹ̀kọ́ ńláńlá nu bàbá gba anabi gbọ́ ó lọ gbọ́ bàbá wọn gbọ́ ẹlẹ́ẹ̀kejì anabi sallallahu alayhi wa sallam ó nínú àwọn àwọn àwọn shayatin wọ́n ń lásìkò pẹ̀lú àwọn alábìgbà àwọn àlìjẹ̀nu òun ló fi jẹ́ pé gbogbo gbà àwọn ẹ̀ńjálàbí ó jẹ́ àlìjẹ̀nu ọmọ ìlọ wa sorry ó jẹ́ àlìjẹ̀nu ọmọ ìlọ àwọn tó máa lọ sí ọ̀dọ̀ wọn intelligent nídìí ẹ wá gbẹ obìnrin ẹ gbogbo nǹkan rán rán báwọn ẹ wá lọ wá sínú sàárẹ̀ òkú ẹ wá àwọn nǹkan nu so wọ́n ní contact pẹ̀lú àwọn àlìjẹ̀nu òun ló fi jẹ́ pé àwọn àlìjẹ̀nu kan ọlọ́run ní ẹ̀rí sánmà ìràwọ̀ tí ń bẹ ń sánmà kìí sí àwọn ẹ̀wọ̀n èèyàn o láwọn èèyàn níràwọ̀ àwọn èèyàn ni bí dáhùn kan bá ti já ẹ èèyàn ńlá kan ti kú wọ́n níràwọ̀ àwọn èèyàn ni ọlọ́run ní ìràwọ̀ ta àkọ́kọ́ iṣẹ́ méjì ní àwọn ṣe ń sánmà olúwalá fi sọ̀sọ́ fún jẹ́mà ẹ kó fìtì sánmà àbí òfìtì rẹ̀ ọ̀sọ́ ní ṣayàtìn a fi ń sọkò fún àwọn ṣayàtìnù àwọn àwọn àwọn ọmọlẹ́yìn èṣù àwọn ọmọlẹ́yìn àlejò náà ń pè bẹ́ẹ̀ so àwọn náà máa ń gúnra wọn wọ́n máa ń gúnra wọn láti fẹ́ lọ máa jẹ́ ọ̀rọ̀ ní sánmọ̀ ẹlẹ́ẹ̀kejì wọ́n máa ń gúnra wọn lọ́nà wa ni yóò dá kan mà ọlọ́run wa ẹ́ yóò sọ èyí wá sọ ìràwọ̀ ni ìsìn ó lẹ́kọ̀ọ́ mọ́sáyà tìǹù kéèké yẹn ńlá kan kú yẹn ńlá kan kú sọ̀rọ̀ àrẹ sìn níbi tí wọ́n á sì yàn máa ń gbọ́ anabi sọ̀sọ́ la wọ́n lè sọ pé inú rẹ̀ wọ́n lè gbọ́ inú ọgọ́rùn-ún ó lè jẹ́ pé ọ̀kan náà rí gbọ́ mbẹ́ inú ọgọ́rùn-ún ẹ̀ ọ̀kan wá ju òdodo sọ̀rọ̀ àrẹ sìn but falatùsọ̀ dínkù ẹ̀ sì gbà pé onírọ̀ ni wọ́n níta lẹ́bi sọ fún wa nù ẹ̀ sì gbà pé onírọ̀ ni wọ́n sótó délé ìgbọ́nà nígbà pẹ̀lú wọn so àbòsí tí àwọn ìjọ yín sẹ́nu àwọn fẹ̀rẹ̀ àwọn so wọ́n ń ṣàbòsí fọlọ́hàn fara wọn nítorí pé wọ́n ń ṣe kúfúrú ẹlẹ́ẹ̀kejì wọ́n ń da wọ́n ń ṣàbòsí fún àwọn ẹ̀dá mi náà. لاستعبادهم بني إسرائيل وذبح أبنائهم torí pé wọ́n mú àwọn ọmọ bàní Ísírẹ́lì wọ́n mú wọn ní ẹrú sìn mú wọn lẹ́rú sìn tọ́pọ̀lọpọ̀ àyẹ̀nà ń ṣe lónìí wọn mú àwọn ẹlẹ́rú sìn tó bá ní bákan náà wọn á du àwọn ọmọkùnrin wọn Musa yẹ wáyé ọba zìrì subhanahu wa ta'ala ìdá kọ́dọ̀ amọ. tọ́lọ́n ti parí ọrọ kò sí ẹ̀dá ọ̀hún wàlẹ́ òun ni òbí yẹ kí nǹkan tó tá a máa ntọ́mọ wa bẹ kó sẹ́kù yóò sẹ́kù kiri kan ṣẹlẹ̀ nínú agboolé kan jọ kan ẹnìkan bẹ nínú agboolé yẹn ẹnìkan tó lọ́lá díẹ̀ ni ó ti wá dàgbà ó ti dàgbà gan ó wá fẹ́ ìyàwó kan ẹni yẹn ọkọ rẹ̀ kú ni ó wá fẹ́ ẹni yẹn ẹni tó fẹ́ yẹn kéré bẹ́ẹ̀ nìyẹn ti kéré tó níjọ́ kan bàbá wọn á ó burú ìyá ìyá ìyàwó rẹ̀ ìyá ìyàwó rẹ̀ náà dàgbà o ọmọ wa yanu pé ìyá ìyàwó rẹ̀ bàbá yìí gan ó ju ìyá ìyá ìyá rẹ̀ ó tún jù lọ ó lè bí lọ́mọ ẹni tó bí ẹni tó fẹ́ òkèlè bóṣe kéré tó bàbá yẹn ti dàgbà but wá ìyá yẹn bí ọmọ kan ó bí ọmọ kan fún un ìbẹ̀rù àwọn ìyàwó yìí wọn ò mọ rárá ìkan wá ń bẹ òun nìkan lọ́nà ní kó sẹ́kù jẹ́ pé ó bímọ ọkùnrin fún bàbá yìí ọmọ rẹ̀ wá ní láàbọ̀ngbà ayọ̀ táwọn yọ̀ ọ̀dà òun á rò pé ọmọ tí ó gbayọ̀ lọ́wọ́ ọ̀hún rẹ̀ ó ti wá sí àwọn àgbákò aburú fọmọ lọ́mọ tí ìyàtọ̀ òun bí ó ti sàgbákò aburú àbá ti wá kú ọmọ náà ti wá dàgbà gbogbo wọn ti dàgbà àtàwọn ọmọ gbogbo wọn ti dàgbà. gbogbo àwọn obìnrin àbáyé ti kú ìyá ọmọ tí ìyá tán fẹ́ kán yín náà òun náà ti kí nìyí òun náà ti kú. ìyá tó wáyé pé òun ló jẹ́ àgbàlagbà òun òun wá sẹ́kù òun ò tí ì kú sẹ́. ẹ wá rọ ọmọ rẹ̀ tí ń rò pé ọmọ tó sẹ́kù jọ̀ọ́ ni ah, kò jèrè ọmọ òun kò jèrè ọmọ òun ọmọ òun láàánú rẹ̀ èyí táwa ń sọ yìí tọ́wọ́ wọn ọmọ kékeré tán gbé wọn lẹ́jọ́ náà ọlọ́run wa ní kó wọn lówó lọ́ọ́ díẹ̀ òun ni gbogbo wọn kódà ìyá ń da ó ti dàgbà dé gbogbo èdè ó ti gbogbo lè jáde mọ́ ó tún wá kọ́ tọ́lẹ́ẹ̀tì sí inú ilé rẹ̀ kó lọ sí public tọ́lẹ̀tì mọ́ ó tún wá omi ó tún wọnú yàrá wa sọ̀rọ̀ ìjọ gan ah, ah tóbi ó ní gbogbo fún tán antaqahullah ọlọ́run ló ní kó sọ̀rọ̀ ó ní áá ah, ah, pàṣẹ gbìyànjú tó pé kọ́ ọmọ dàgbà gbogbo kan la fún ọ jẹ arọ kìí tà fún jẹ ó sì kàn ti pẹ́sìn ọmọ yẹn kò sì kú ó sọ lọ́mọ lọ́ba ètò gbọ́ ni kò lè kọ́ńtró ààrẹ mọ́ àwọn fúlàní wọ́n máa ń pè wọ́n máa ń pè wọ́n máa ń pè kùntè lóbìnrin yóò fọ́ọ̀sì yẹn láti sọ true yóò asọ́tọ̀ jùlọ àwalẹ̀ ntẹ̀nà pè. ṣùgbọ́n yàtọ̀ lọ́mọ ọlọ́run ọba alágbára ni ẹ wo ti fi àwọn ọ̀nà fẹ́ ṣe kò fẹ́ kí ọmọ yẹn wálé gbogbo tí wọ́n ẹ bá ti wá lóyún nù bá ní sùlọ́dà báyìí dé wọn à mọ́nítọ̀ rẹ̀ tó bá ti ọmọ bá ní sẹ́lẹ̀ yìí ọmọ sílẹ̀ yìí ló ti lóyún ẹ̀ mọ́nítọ̀ rẹ̀ yóò ti wá fáwọn kan mọ́nítọ̀ eléyìí o yín bí mi báyìí dé wọ́n sì fà báyìí kọ́kùnrin ni. láàárín wọn náà ni ya Musa ti lóyún Musa ọlọ́run ti kan ròyìn rẹ̀ ọlọ́run fún yẹn pamọ́ fún wọn ni àmọ́ wọn ò mà nígbà tó lọ́wọ́ bò fún yẹn pamọ́ fún wọn ni níjọ́ tí wọn ò ti rónú nù ìyá Musa mọ́ wọn ti wá pé ọmọ rẹ̀ ń kọ́ kọ́dà wọn ti fura sí ọmọ tíyàwó fìlẹ́wọ́ náà rí tó yẹ bó ṣe wá jẹ́ pé ẹ̀gbọ́n Musa ló tẹ̀sí ẹ̀ débi tí tí wọ́n ti lè fẹ́ àwọn ó ti wá jẹ́ pé gbogbo òlú yìí náà kò wá sí ọyàn ẹni tí ó mú àbí ọyàn Musa.

wọn náà wá fún wọn bá ìyá musa sọ pé ọpṣọ méjì ní fún ọ èyí tó bá wù ọ ní ọmọ méjì kò sí ìtò lórí fún ọ ìmọ̀ ni mẹ́fà wọn èèyàn bí yóò bá ní ìmọ̀ ni kò sí ìtò ní gbà lọ méjì ó ní inú kọ́ fílẹ̀ kó dá sọ́dọ̀ rẹ máa tọ́jú nǹkan yẹn lọ́ba náà nǹkan ní sí síbi àwọn èèkú ní mẹ́lù tọ́wọ́ kọ̀ wá lè ṣe kàkótí ọsọ́nù odò tí odò tí wàá sọ di odò nílẹ̀ náà ni ẹ̀ǹkulé fìdá ọ̀nà nígbà kọjá. ọyọ gbọ́ tẹ̀lé kan yájú kan lọ jẹ́ ń sọ yìí sínú odò ó wá ní kí ẹ̀gbọ́n rẹ̀ máa tẹ̀sí rẹ̀ lọ ó sì dé ọ̀dọ̀ ìfìdá ọ̀nà ìyàwó fìdá ọ̀nà rí ewu lé ìyọmọ rẹ̀ ìyàwó fìdá ọ̀nà ti gbé lọ. Ah. wọ́n gbé fìdá ọ̀nà ọmọ ń sẹ́ lélẹ́yìí ó ní ọmọ ń sẹ́ nìkíni. táwọn láti ṣe ó dà fún wa òun kò ní mú olókùnrin lọ́mọ ẹ̀rẹ́ bọ̀ tètè ní epo bá rẹ̀ olùkọ́ yọ̀ lọ́mọ olùkọ́kùnrin lọ́mọ àbẹ́yìn tó fẹ́ẹ́ kan wá bí olóyún ló bá ní ìlú ẹ̀mí ọ̀wá rẹ̀ fún àkọlù olókùnrin jáde lè sọmọ àbúlọ́mọ ó sàkéyìí rẹ̀ tọ́ èyí olóyún lè mú olùkọ́ ìgbà lọ́nà àwọn èèyàn ó sàmú torí pé làtọ̀lẹ́kọ̀tọ̀ lọ́ọ̀kú àmọ́ ọlọ́run fẹ́ tọ́wọ́ fẹ́ kó tẹ̀lé èèyàn ní ẹni wọ́n ṣe ó ní kó ipò síbí ìkọlọ̀ ní kí ẹ lé ẹnìkan kò ní jẹ́ kó wọ́n dé ibi tó fẹ́ lẹ́mú. Hmm. tọ́wọ́ bá ti tarí ẹ̀ wọ́n gbá yàrá mi tọ́wọ́ bá ti tarí ẹ̀ orí ọlọ́run ò gbó agbára rẹ̀ òṣèré nìyí kò dínkù ìṣe títà wọn náà ní yàtọ̀. látàrí ẹ̀ tẹkinọ́lì wà ní ṣe ìwọ́n ẹnìkan ò lè di ọjọ́ náà kọ́mọ náà yọ ètò ẹ̀ ṣe. ọmọ ọmọ tó ti dàgbà lówó ló ti dá nǹkan mẹ́rin lówó. wà á tọ́lé ẹjọ́ náà lè tó mẹ́rin lówó fún mẹ́rin kì í lò bẹ́ẹ̀. ọmọ ọmọ ọmọ ọmọ bẹ́ẹ̀ lọ lé fún ọgbà lára tó ọ̀dà. àkókò sí àwọn ọmọ lè dá ọmọ bẹ́ẹ̀ lára tó ọ̀dà ìmọ̀ bẹ́ẹ̀ náà bá rẹ̀. so ọmọ wa ni musa fara wa dáa ni wọ́n wá tàbátà. musa bọ́ọ̀mọ́ ní bàbá títú ata wọ́n ń já àwọn ìṣẹ̀lẹ̀ àti ìṣẹ̀lẹ̀ ń já pẹ̀lú musa kí òun máa rọ̀ ìran ẹ̀jẹ̀ ẹran rẹ̀ ràn tẹ́lẹ̀ ọmọ mìíràn náà bá wọn lẹ́rìí já wọ́n mú sáà nígbà tí là wọ́n ó sọ ìgbà báyìí wọ́n lẹ́sẹ̀ wọn fún àwọn olóògbé wa dé ó pààyàn ó ṣe bọ́ ọ̀nà ìgbà sálọ lọ́nà tó a lè padà dé ọ̀rọ̀ wọ́n yá padà dé àwọn tó lọ gba ẹ̀rọ àgbàdì ọ̀rẹ́ bọ̀. ó sì lọ sí ọ̀rọ̀ ìjọba òtú ẹ̀kọ́ kankan kí n bá ọ padà. wọ́n padà sílẹ̀ ọlọ́run ti pa sọ́dọ̀ ṣẹlẹ̀ hàn. àmọ́ bí kọ́nà ni ó yá gbẹ̀rọ̀ tó bá sọ gbẹ̀rọ̀ tó bá kún ní àwọn jíjà àti àwọn وفي الآية وفي الآية الكريمة في آية هي آية رقم باب الكلام لله تعالى إن اللي هو الصوت هو الرب annahu nadi ọlọ́run bá máa pè máa ń ṣá à ẹni tó bá wù ú máa pè nínú ìbáàdì yìí nínú àwọn ẹrù rẹ̀ wá nínú kú àlàáfà yóò sì mọ ẹ̀rọ yóò sì fi ọ̀rọ̀ rẹ̀ yóò fún ẹ̀kọ́ yóò sì fi ẹ̀kọ́ bá wù ú máa pè kò sí sọ́wọ́n ọ̀rẹ́ yìí tó wà nínú. Nà ilé abẹ́nu bẹ̀rẹ̀ ìpínlẹ̀ ẹ̀kọ́ tó wà nílẹ̀ àkọ́kọ́ ilé abẹ́nu láti òun ni pé ẹ̀rí pọ̀ tí ń fi rẹ̀ lọ́wọ́ bá ń rẹ̀ ní máa ń lọ́rọ̀ wọ́n máa ń da yàrá fún ìyàwó olùdíje ẹ̀sẹ̀ ìgbà rẹ̀ ní ìyàn káwọn bá kú ní ọ̀rọ̀ náà bá lọ àkókò ẹ̀ka ni ọlọ́run ò ní sọ̀rọ̀ ọlọ́run bá tún sọ wá lọ sọ̀rọ̀ náà ní الحمد لله na ìbéèrè tán béèrè ni pé tẹ́ ẹ bá ṣiṣẹ́ olóore masalan wọn máa pè bí wa bí àwọn ẹ̀rí gbà torí bí àwọn ṣe olóore wọn yàtọ̀ síra wọn tó bá ní sìn bí àwọn ẹ̀rí gbà lámọ́ alápèjúwe torí pé kéèyàn gbẹ́ kànga iṣẹ́ olóore náà ni àbí kéèyàn ṣe ìtọ́jú ọmọ òrukàn ìtọ́jú opó sànù ẹni tí ò ní sí olóore ni àwọn eléyìí ó kílíà pé èèyàn lè ṣe tí ó ní lára rẹ̀ wọn bá òkú yàn ẹ wàá ráyè gbígbà kí ẹ ń ládàá rẹ̀ èèyàn lè fi bẹ́lọ̀ fún ọdẹ sílé tó hàn sí mi kéèyàn bẹ́lọ̀ kéèyàn gbàwẹ̀ àwẹ̀ tí mo gbà yé ọlọ́run mo fi saka sọ lọ́sọ̀dọ̀ ọlọ́run ládàá ti bàá rí bẹ́ẹ̀ mo fi bì ọ́ mo fẹ́ kọ́ bá ń foríjì àwọn òbí mi. so ìyìn sọ pé ó lẹ́tọ̀ àbí kò lẹ́tọ̀ but ó rìnlẹ̀ pé yẹn lè fi síta wá sùlù but ṣé ó wá rìnlẹ̀ látọ̀dọ̀ mi báyà mo rẹ́ẹ̀dì pé ìyẹn lè gbọ́n máa ládàá rẹ̀ tí wọ́n ti kó máa bá wọn ìrírí dẹ̀lú fún yẹn àmọ́ àwọn tí mo dá kan ṣé olóró mi wà tí yẹn lè ṣe bí kí yẹn gbẹ́ kànga lálátìbárí bẹ́ẹ̀ mo bá wọn ṣe Allahu ta'ala ala bis-sawab ah, náà kíyèsí. jazakumullahu khaira màmá kòkó takora wọn náà ó kàn jẹ́ pé kéèyàn ká máa fún kéèyàn máa fún àwọn èèyàn ní àyè àǹfààní láti máa sọ̀rọ̀ tí ẹ̀ka sọ ni tí ìbá ṣe léyìn kò nídìí pé ìyàwó fìhàn tó ní pé ó dòló fún òun ní ọmọ tí wọ́n á ní sí ṣe pé kúfúrò ni tí wọ́n ní sí àbíká wọ́n pé ṣírìkù ni náà wọn á lọ wọlé àti bí ìyàwó ìyàwó náà ṣe bí yóò padà ọlọ́run fi máa ní òfin ilẹ̀ fún ìgbà wo ló fi ilẹ̀ fún lẹ́yìn ìgbà tí Musa gan dàgbà ni tí Musa wá ṣe tó ṣe wá sí ní mọ́ni wájú kó sọ́kàn tiẹ̀ náà kì í ṣe pé mùsùlùmí ní ń pilẹ̀ ṣùgbọ́n àti sìn so kégbé mùsùlùmí ní ń pilẹ̀ nígbà wọn ni sori imani kéde ara rẹ̀ amọlọ padà fi ìròyìn imani padà fi rìn lẹ fún pé ìyàwó fìhàn pé mọmẹni ni sùgbọn ní sèǹdé lọkùnrin lọkẹrọ ẹ lọ ẹnìkan ní ti tọrẹ àánú ní kápẹ́ńtà lẹ́nu ẹ wá jábọ́ létí ní ṣiṣẹ́ kò wá fún láǹfààní ala wọn ti tọ́jú rẹ̀ aláyè ti yá bọ̀t kò tí ì ráyà lé pé ó iṣẹ́ ṣe ìyàwó náà sì rí ó lágbára ma so etí abáyé kí àfi sẹ̀rọ̀ wọn alákọ̀ọ́bá àgbà náà. kìtìrì nìkan bá sọ̀rọ̀ ọlọ́run sàmọ̀nà wa ọlọ́run sàmọ̀nà ọ̀dà ọlọ́run sàlọ́adé wọ́n ní ọ̀rọ̀ tá a sọ kẹ́yìn ọ̀rọ̀ ṣéèkì ebi kọ́ ọ̀rọ̀ ṣe fàwùsàn ni ṣùgbọ́n àti tèmi kàn tu ni àfáà fàwùsàn sọ pé allah subhanahu wa ta'ala yukallim man sha'a min ibadihi ẹni tọ́lọ̀ bá wù ló lè bá sọ̀rọ̀ àwọn ẹ̀dá rẹ̀ àwọn èèyàn lè gbámúlá tara bẹ̀ kọ́ńdà olùkọ́ni bá sọ yẹn nìkan lè sọ fẹ́ nìkan ni bóyá wàá jẹ́ christian iná kọ́ afáyín náà tó sọ nísìnyí ìbẹ̀lẹ́ àwọn oníṣúná máa ń sọ òdodo jù nù àwọn afáyín òun náà lọ pé ẹni tó bá wù nù àwọn ẹrú ẹ alẹ́ bá àwọn pásítọ̀ sọ̀rọ̀ kọ́dà ẹ̀ ń bẹ nú àwọn àbá àmọ̀sí sáà náà lè lò ó tó láwọn mìíràn sọ pé lọ́n bá wọn sọ̀rọ̀ tó ti hàn pé mo gbọ́ ọlọ́run sọ ẹni sìn àà tó bá gbọ́ ọlọ́run ó lè bọ́ sọ̀rọ̀ à níbọ̀ jiyàn síbà ní sìn à lè bọ́ bá jiyàn pé ọlọ́run bá sọ̀rọ̀ tó pé ọlọ́run ọba òkun ní báyàn sọ̀rọ̀ lẹ́yìn tí Musa ní báyàn sọ̀rọ̀ à ní kọ́lọ́run bọ́ sọ tó bá fi lè takò tọrọ fẹ́ràn ànábì kò sí kéde yìí bọ́ọ̀lù ti bá mi sọ̀rọ̀ o ó ní ká kírun jàmá ẹ̀ wọ́n ti wá sí fún wa ni àwọn àti kanu kurani bá a ti ka kurani ta ló bá wa sọ̀rọ̀ ẹ́ ọ̀nà tí nígbà bá wa sọ̀rọ̀ nù ká lè mọ̀ ya ṣé ọ̀mìnira ìbàdí ọ̀nà tí nígbà bá wa sọ̀rọ̀ ní túrú kí ni tú alukuhan torí kàlámù rẹ̀ ní alukuhan àwọn kọ́ lọ́wọ́ sáà pé wọ́n nígbà ọgbọ́rọ̀ kírun jẹ̀mọ́ máa níyà yìí kọ́ lọ́wọ́ àwọn sọ̀rọ̀ pé ṣẹ́fà àti wọn kírun jẹ̀mọ́ náà máa tánú kí sáúdí tá lọ́wọ́ sọ̀rọ̀ tá lọ́wọ́ sọ̀rọ̀ wọ́n lọ́lọ́ ni pé àwọn òní kí jẹ̀mọ́ pẹ̀lú sáúdí àti máa kíta ah, èṣù ló bọ̀ sọ̀rọ̀ kéṣeké nìyí kì í ṣe ọlọ́wọ́ bá so èèyàn ní jiyàn lọ́wọ́ bọ̀ sọ̀rọ̀ wọlọ́mà àmọ́ ti ẹni gbogbo tó bá bọ̀ sọ gbọ́ tako tó fi rán anẹ́bà Muhammad kò sí gbọ́rọ̀ fi kún kò sí gbọ́rọ̀ yọkú mẹ́. jazakumullahu khairan Ah, Abu Khadija wọn làwọn fẹ́ ṣe àkíkọ̀ lọ́la kí wọ́n bímọ níjó ní so ní bàdà àṣẹ òní wọ́n pè wá so wọ́n bí wọ́n ti yà ní lẹ́gbẹ̀ẹ́ ṣáìdì ọ̀nà ṣáìdì tẹ̀míwò yẹn ni àfa.